الحمد لله الذي اصطفى من عباده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد ọtí nínú èdè yorùbá ntòbóyà nílá kẹyìn ó lè jẹ mashroob ohun tó ṣe kí wọn mú bí omi aw ma'kul àbí wọn jẹ lẹ́nu bí oúnjẹ aw mashmum àbí nǹkan tó ṣe pé gbígbóòórùn ni wọn gbóòórùn rẹ̀. أو مأخوض بواسطة الحقن àbíkọ́ jẹ́ kí wọ́n gún yàn lábẹ́rẹ́ rẹ̀ ni gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ nípa ọlọ́kan ọ̀jọ̀kan egbò olóró burúkú eléyìí tí àwọn èèyàn ń jẹ sẹ́nu tí wọ́n ń gbà sára láyè sìn. ẹ̀rí ọtí mímu ọ̀nbẹ nínú nǹkan tó dọ̀tí eléyìí tí Ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa ọ̀nbẹ nínú nǹkan èrírí èérí eléyìí ọlọ́wọ́n ọba tọkọ lílo rẹ̀ tọkọ fún wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba wa ó sì àlàyé yéké nínú alukur'an gẹ́gẹ́ bó ti ṣe ṣe ọtí mímu léwọ̀ tí ó sì tọ́ tí ó yẹ kápẹ́ mùsùlùmí yàdí rẹ̀ ọlọ́wọ́n ọba wa ń sọ nínú suratul Ma'idah àyà àádọ́rùn-ún. ألان يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ألان الا ان يكن يلقوا ردو بك ما اتمم تتتتا بكنا اريد bákan náà ká máa dá nǹkan sílẹ̀ ká máa pé látara rẹ̀ afẹ́fí máa ń tọ́pamá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀jẹ̀ kankan bí bá ṣe ìdọ̀tí àti ẹ̀gbin àti pé abala kan ni wọ́n ṣe nínú iṣẹ́ ṣaitan fajtanibuhu la'allakum tuflihun torí náà jìnnà sí o ká ẹ lè bá a sóríire eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ sóríire. á jìnnà ní gbogbo na sí ọtí mímu ẹni tó bá fẹ́ ṣoríire á jìnnà ní gbogbo na sí tẹ́tẹ́ títa ẹni tó bá fẹ́ ṣoríire á jìnnà ní gbogbo jíjìnnà sí èrè gbígbẹ́ èrè títà ẹni tó bá fẹ́ ṣoríire yóò jìnnà sí gbogbo tí wọ́n máa dá a lórúkọ kó àwọn fẹ́ fi máa ń tọpa máa wọ́n ń ló ń yẹrin ló ń tẹ gbogbo ẹ̀pátá yóò dènà sí ìdílé falaha ila sabili man yata'ata hadhihi al-ashya' torí kí oríire òní rọ́nà dé ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí Abu Dawud àti at-Tirmidhi tí wọ́n gbé jáde wọn bi sanadin anabi sallallahu alayhi wa sallam onímọ̀ ẹsikẹ́rọ̀ kẹtìrúhu faqaliluhu haram gbogbo nǹkan tó ṣe pé tá a bá mu díẹ̀ rẹ̀ díẹ̀ nínú rẹ̀ a máa mú ni hún ríra àbí pípọ̀ rẹ̀ tá a bá mu tó bá pọ̀ a máa hún ni hún ríra àṣekè kékeré rẹ̀ ńkọ́ èèwọ̀ náà ni ó jẹ́ o fal qawlu fil qalil. kal-qawli fil-kathir irun tí a sọ nípa púpọ̀ òun náà ní ìdájọ́ ètò kéré ọtí tẹ̀ rí yẹn a'adana Allahu minha ọlọ́kọ́lá wa àti ẹ̀yin níbi mímú rẹ̀ ǹjẹ́ ẹjẹ́ àrùn tó léwu gidi gani àrùn tó boró tí máa nínú àti lóde ni kéésì egungun sílẹ̀ à ń bọ̀sibọ̀sì ẹran ara ọtí kéésì ọpọlọ sílẹ̀ kàmẹ́sẹ̀ tí ì sọ isan gbogbo ìkiri ẹran ara kọ̀ọ̀kan lọ́tí máa rí kó ń ba tiẹ̀ jẹ́ ìnira tí ọtí máa kó bá ọ̀mùtí ìnira tí ọtí máa kó bá àwùjọ ìnira tí ọtí máa kó bá ètò ìṣúná ti orílẹ̀-èdè àti ìlú àti ti agbègbè. ọ̀pọ̀ jọjọ ìnira ti ń bẹ nínú ọtí eléyìí tí máa kó bẹ́ sí èèyàn ìnira ń bẹ nínú rẹ̀ tí máa kó bọ́wọ́ náyàn ọ̀pọ̀ jantirẹrẹ ìnira tí wàá ń bẹ nínú ọtí eléyìí tí ọtí máa kó bára ọ̀pọ̀ ju téèyàn ìnira tó sì máa ń báwọn èèyàn láwùjọ ibi tí wọ́n jọ ń gbé papọ̀ òun náà lọ bí rẹ́rẹ́ ẹ̀rí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀mùtí wọn, ọtí ni wọ́n fowó wọn mu zina ni wọ́n fowó wọn ṣe ẹlẹ́dẹ̀ ni wọn jẹ lásìkò ògbà tí wọ́n bá ń pa kéèsì wọn lọ síbi kọ́lọ́ wọn bá ṣe ń tọ́ ń ó ṣe ń tó ń mu ó ṣe ń tó ń lò ó ṣe ó ní kí lọ́ọ́ kan islam gan-an nípa tó ń jẹ èyí ti rí kí lọ́ọ́ kan islam nípa tó ń mu síbò ń lò ń lárò òun alaysa yahuqqu lahu an yaf'ala fi nafsihi ma sha'a tí wá tọ́ sí pé máa ṣe tó bá wù lórí ara rẹ̀ níbí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa sọ ṣé ìwọ kúkú máa ń tọ́ dáa fún ọ ń tọ́ yọ ṣáájú kí islam ò tó dé ọmọ tí ò dáa tí ò yọ ṣáájú kí islam ó tó fèsì torí di eléyìí tẹ́tí kọ́ ọgbọ́n tí ó ṣe ọ́ láǹfààní láyé tẹ́tí kọ́ ọgbọ́n tí ó jọ rọ́nà lọ tó bá di lọ́la ẹnu gbogbo onílàáká ẹ̀kú lórí pé ntí lọ́tí lọ́tí ìjẹkújẹsì ọtí ìnákùnà ọtí ọ ẹ̀ẹ̀tàn lásán lẹ́ntàn ẹlọ́mù tí kìí sápà owó ọwọ́ rẹ̀ ìní wèrè náà bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ kọ́ bá pẹ́ lómi kọ́ máa náwó kọ́ máa káàbùkù owó ọwọ́ ara rẹ̀ ti ń nà náà náà lọ sọ́ di wèrè nígbà tí ò mówó lọ sí di káfí jamala kò mówó lọ sí di káfí dasọ sọ́rùn kò mówó lọ sí di káfí ralẹ̀ káfí kọ́lé ọtí lọ lórí bú fowó tiẹ̀ mu ìdí ni tó fi jẹ́ ikú ọmọ èèyàn. kọ̀ọ̀mọ́ tó lè wúlò fóun ọlọ́run ọba ló jẹ́ ká gbọ́n ọmọ èèyàn ọmọ lè wọn rárá lọ ọlọ́run ọba ni òjá sínà nínú àwọn ìnira àti aburú tí ń bẹ nínú ọtí mímu lórí ẹ̀sìn èèyàn ṣé ìwọ ni pé ń ṣe lọ́lọ́run ọba dá wá sí lọ ọlọ́run ọba dá wa sílé ayé torí kálíbà jẹ kálíbà mú kálíbà sùn lásán. ọlọ́run ọba dá wa torí kálíbà wa sẹ̀sìn fóònì ọ̀n bẹ nínú ẹni tó ń sẹ̀sìn fún wọn máa kírù wọn kú oríire ọ̀n bẹ nínú ẹni tó ń bẹ nídìí ìrégbè tó ń bẹ nídìí ẹ̀sìn tó ń bẹ nídìí ìranù wọn máa kí wọn kú ranù wọn máa kí wọn kú fàṣíkòṣòfò ẹ̀sìn ọlọ́run ọba ti torí wa dá wa sáyè ṣebí ọlọ́run ọba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله بني سدال جنو بني سيدين نتولين كاكا تياك سكون اللي ما جوسي في ميا الله بالمني كسوسو إن ترى إجلو دعوة إن ترى ناتي لولا كاكا نينو واو ẹ̀ ń sì tọrọ pé kẹ́nìkan nu wọn bọ́ mi o torí pé ọlọ́run ọba Allah huwa ar-razzaq ọlọ́ba ti rọni lọ́rọ̀ lọ́l quwwatil matin ọba alágbára tó nípa ọlọ́run bùkátà rẹ wọ́n ló ń bùkátà ọlọ́run òmì àdáli tó ń ti bẹ́ẹ̀ dídá tó lọ́wọ́ bá dá wa ńṣe ló dá wa kálí bá wa jọ́sìn fún ọ̀dá wa fún ìrẹ́gbẹ̀ẹ́ no room for nonsense kò sáyè fún Iranu. sí lọ́lọ́n dán kó lè bá wa sí lọ́wọ́ ẹ̀sìn yìí báyìí kò sí lọ́jọ́ sinmi o wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin bẹ́ẹ̀ lọ́lọ́n sọ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam máa sin olúwa ẹlẹ́dàá títí tí kú òfin dé bẹ́ẹ̀ lọ́lọ́n sọ fún sallallahu alayhi wa alihi wa sallam tó bẹ́ẹ̀ ni wọ́n pa ọ̀gá wa láṣẹ àwọn akóró ntí wọn kọ́ agbọ́dọ̀ máa sin lọ́ọ̀nì tètè di ọjọ́ ku wa títí dàsìkò tá a filẹ̀ ayé sílẹ̀ ọ̀mùtí ò lè máa fi gbogbo wa sin lọ́ọ̀ kò lè ṣeé ṣe kí ọ̀mùtí kó ná ọmọ dáhùn nígbà tí wọ́n bá pèpè láti wá ṣe sọ̀lẹ́ẹ̀tì ọ̀mùtí ò sì lè gbà wẹ́ torí pé tó bá lọ́wọ́ ṣe sòyàmù Ramadan ní ìgbà tí ọpọlọ ti dàrú dànù tó ti dàrú sófò báwo ló ti ṣe fẹ́ mọ́ tó ń ṣe. à pé yóò tiẹ̀ lè dàníyà tí sọ yìí pé nínú kásẹ̀tì ẹni tí mo ti jẹ máa yóò tìǹà sí ọlọ́ kò lè jẹ́ni tó súnmọ́ lọ yóò ti máa ré bọ́ yóò máa ṣubú ní gbogbo sínú ṣe rí bọ́ ṣubú sínú ìbínú bẹ́ẹ̀ tí ní gbogbo eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam onílà yazni zani xiina yazni wa huwa mu'min wala yashrabu alkhamra sharibuha xiina yashrabuha wa huwa mu'min wala yasriqu sariqu xiina yasriq wa huwa mu'min anabi sallallahu alayhi wa alihi wa sallam.

bí burúkutu ní bọ́tíkà ni èyí yòówù ọba lè máa mu nínú àwọn nǹkan tó kọ ohun òtí ẹ̀ dáhùn gbogbo èyí tó bá wù kọ́ máa mú bẹ́ẹ̀ imani ò lè sẹ́kù pẹ̀lú rẹ̀ lásìkò tí ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó lè kan òsìsì tí ó jalè kí imani ọbẹ̀ pẹ̀lú rẹ̀ lásìkò tí ń jalè lọ́wọ́ wa hada min adillati ahli sunnati wal jama'a ala anna al-imana yanqus kama yazid eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí àwọn ahlu sunna tí wọ́n fi sẹ̀rí lórí pé imáni máa dínkù gẹ́gẹ́ bíi ti ṣe máa lékún ìwọ ọlọ́run àlékún imáni làwọn ń tọrọ o má ṣe àdínkù fi imáni wà láéláé ẹni tí wọ́n mutí tó kú lórí pé mutí nínú àkóbá tí ó kóbá nìyẹn nínú ẹ̀sìn rẹ̀ ó mutí kú àmukú àwọn eléyìí ọlọ́run ti ṣèlérí ìyà tí tani tí roni ó ti ṣèlérí rẹ̀ fún wọn lẹ́yìn ikú wọn. torí pé wá nínú hadith eléyìí tí ìmáàmù Muslim eléyìí tó gbé jáde nínú sahihi rẹ̀ ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam oní man mata wa huwa yashrabu al-khamra kana haqqan ala من طينة الخبل عصارة أهل النار رواه مسلم قال لك أن كوني كوكو متي أو متي كوني كوي موتي تكون في مو أدانا لا أن تباكو لوري إلي باي أرايا الله وباوا وتسيلونا لوري أراري فهو سممو ètùtù ara àwọn ọmọ ètùtù àwọn ọmọ aná olórí ibu rẹ̀ ó mú o ètùtù ti ń tú lára àwọn ọmọ aná inú wọn gbé mu fún ọ̀daràn nínú náà jahannam ọlọ́nkọ́ sànù wa. èèyàn lè máa mutí kọ́ máa mójútó sọ́láàt nítorí pé ńgbà tó bá ti mutí ọpọlọ ti sá lọ fiọ́lẹ̀ òye ò sí mọ́ làákàyè ti sọnù báwo wá ló ti fẹ́ ṣe sọ́láàt tí sọ̀láàtì rẹ̀ ọ̀la làáfíà kò tí ẹ̀ ní nílàkàì dípò pé ọmọ pé sọ̀láàtì ló ń ṣe. tẹ́fọ́nà sọ pé ayọ̀ alladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun. akọ̀yẹ́ olùgbàgbọ́ òdodo pé o gbọ́dọ̀ súnmọ́ sọ̀láàtì lásìkò ìgbà tẹ̀ ń hórìrà tẹ̀ ń ta gẹ́gẹ́ tọpọlọ ti wá bí wọ̀ sí. tètè ẹ ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì tí làákà yóò fi padà sára yín báwo ni wọ́n ṣe wá máa sin lọ ìwọ ọ̀mùtí wọ́n ti wá lọ fọ ọ̀mùtí jẹ́ lè mọ́mù khasaratun wa khayba a òfò ìfìdírẹ́mi lè mọ́mù ọ̀mùtí báwo la ti ṣe rú tí èsì rúkú lẹ́ẹ̀mẹ́rin ní rákà ẹ̀yọ̀kan tí èsì forí kalẹ̀ lẹ́ẹ̀márùn ní rákà ẹ̀yọ̀kan wọ́n pa kí èsì rú wọn àwọn máàmù ọmọ kó ti gbà pé wọn àwọn pé bàbá ti gbà pé bọlórí ibu ti dé gbà pé wọn ní ẹ̀mẹ́ta mẹlẹ forí kan lẹ́nu rákà yìí onítọ ẹ bá dákẹ́jẹ́ màá tún fi méjì kún la hawla wala quwwata illa ìgbà tí lè máàmù bá wá jọ mùtì bọ́ọ̀ ni bàbá ńlá dání ti rí bọ́ọ̀ làwọn máàmù ti rí wọ́n kò yóò ala ashya'iha taqa. bẹ́ẹ̀ sì ni irú ẹyẹ òun náà lẹ́yẹ wọ́tọ̀ bílẹ̀ máa ń bá ti jọ́ mùtì lè mú kẹ́yìn máa mú kẹ́ má wù kẹ́ má juwè lé fún òun náà ní kọ́ jẹ́ pé ń bẹ́ẹ̀ nù yín àwọn tó pé àwọn náà ń ọ̀mù làwọn náà ọ̀mù ò lè fi ọ̀mù ìdínà táwọn òfin ní rí lè fi rẹ̀ wala hawla ẹni tó ti kó ti gbà pé níbi sọlá mo ti já kínní ńlẹ o kí ni nǹkan ìgbẹ́ni ìmáàmù ti já gbẹ́lẹ̀ níbi tó ti ń bá sọlá ti lọ kí ni tẹ́ ẹ̀rọ yìí pé yóò ní bírèkì má nígbà tó lọ́ba ti sọnù ni rí bírèkì fún ni àbítọ̀ abọ́rọ̀ sọkúsọ àbí ìwékòwé wọn ò ní rí bírèkì fún kàmá torí ti kó ní kó òun náà ní làákàyè torí ẹ báwo wá ní olórí ibú lọ ti ṣe hajj ọwọ́ àdán ni wọ́n ń tọ̀ ní supermarket supermarket ó ní tí mo wá rìn wọ́n ní báwọn ilé ìtajà yìí ti tóbi tó tó ríru ẹ̀rí lóko tó ń ti ń bọ̀ ó lóun ò ríru ẹ̀rí ṣùgbọ́n tó ń wá òun ò rí wọ́n ní kí ni nǹkan náà gan-an nítorí ọwọ́ tó rí ó ní ẹlẹ́kẹ̀rú ni kí ń kẹrú ọlọ́tí ni òun ò lè má gba kí wàrà. lójúmọ́ kó n bá mú tó kéré sí orí ọmọ fóònù a ònkà bá mọ mọ́ka tó ń wáyò la ilaha illallah wọ́n lè ṣe mà kẹ́sì di mẹ́rù wọ́n tètè ra yín kó wọ́n da yín síbi tí ọ̀dà ilé ibi tí wọ́n fa àwọn ọ̀daràn pamọ́ sí ti lọ́ mọ́ka wọ́n rẹ síbẹ̀ ni tí ó kọjá bí wọ́n ṣe gbàgbé kọ́rùnà sábẹ́ ẹlẹ̀ títí dòní yìí báyìí. ó adìyẹ ò ní kò ní rọrùn tọrọ wọn lè má mú ta wí. àwọn Ramadan adé olórí ibú lòun ò lè gbà torí kí ni tó máa kán mu ó ti di bárakú òun lè má mu ó ti ẹ̀rọ àti èyí tí wọ́n ṣe sínú àwọn ọ̀rá tí máa tẹ̀ yínrínyínrín o òun máa fà á ni wọ́n máa lọ tìǹ tìǹ tìǹ bọ́n máa náà ti máa wà rọrùn ní rọrùn ní rọrùn ìrọ̀rùn lọ lórí ibú ọ̀wọ́ náà kọ́ lọ́wọ́ sànù tiwa torí de eléyìí báyìí ó ń mu títí tí ó sì fi da gbogbo nǹkan rú mọ́ra rẹ̀ lọ́wọ́ wọ́n ń bá sọ láti lọ àwọn èèyàn gbọ́ tẹ́nìkan ya só fà á kí ló dé wọn mọ̀ kó ti gbà pé ni wọn mọ̀ kó ti gbà pé ni akramakumullah bó o sí lórí sọláàtì tí sọ bá ń gbọ̀n wọ nígbà tó kọ́ lọ́ọ̀rẹ́ ọ̀dàrú kí ló ṣe ọ̀rọ̀ ra jáde kó nu mọ́ṣáláṣí ni ọ̀rọ̀ ra jáde kó nu mọ́ṣáláṣí ni bíi tá a ti èrè kọ́ tọ́tí ti sọ làákàyè rẹ̀ wàláyé ọsọ lẹ ni àní sọgbọ ẹ lẹ gan ẹ wọn ń ọsọ àbúrò lẹ ẹ ń bínú ẹ̀gbọ́n gan yọ dá lẹ láì jẹ notice la hawla wala quwwata torí ẹ kò sí bí ẹsìn ẹni tí mu ti o kò sí bó ti ṣe mu nínú àwọn aburú eléyìí tó wà nínú ọtí mímu níbi owó òun náà ní í ké kò nínú oúnjẹ tó wúlò fara kò sì sí nínú nǹkan mú eléyìí tó ṣàǹfààní fún èèyàn kàkà bẹ́ẹ̀ ọ̀nbẹ nínú àwọn nǹkan tó yàn mú tọ́dọ̀tí tọ́jẹ́ gbin tí kò nira abáni tí bàtẹ́ni jẹ́ torí di eléyìí báyìí gbogbo owó tá a bá wá nájà máa sídi ntí ó kò nira báyìí sídi ntí ó kò nira báyìí sídi ntí ó bàtìyàn jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé. irú owó bẹ́ẹ̀ ìnákùnà ni wọ́n ń pè o ìná àpà ni wọ́n ń o ìsọwọ́nù ni wọ́n ń pè o ìsúwọ́nà ni wọ́n ń pè o tí ọba wa rí bẹ́ẹ̀ lọ́pọlọ tiẹ̀ ó pé o nídìí láti lọ sí àyẹ̀wò ọpọlọ kéèyàn lọ fowó ra ó ní lára sẹ́ni tó lọ fowó rà tọ̀ tí wọ́n á mú tọ̀ sẹ́ni tó lọ fowó rà

olóòní kan bọ̀ mu èyí tó tutù tí a máa wọ́yìn olóòní wọn bọ̀ mu olórí ibùtúnú kó fẹ́ já sí ẹja tó ti kú yọ máa sata sọ́n lẹ́nu súkẹ́súkẹ́súkẹ́ wọ́n máa wá fọtí gbé sọ́n la hawla wala quwwata illa billah ọ̀hún ẹ̀jẹ̀ ó mú kótó dìde ńbẹ̀ ó ti dàgbẹ́ sí ṣòkòtò gbogbo ṣòkòtò kún èsì ń kún màkà àwọn ẹni tí ọba ti máa pé nǹkan rùn àwọn náà ti gbà pé bẹ́ẹ̀ ṣòkòtò tó ń kálukú wọn náà ti kún wọn dìde ní níta àwọn èèyàn retí kọ́ bẹ̀rẹ̀ sí jábọ́ tó bá sì bẹ̀rẹ̀ sí ní jábọ́ yóò máa yí gbogbo wọn la yóò máa yí wọn lẹ́yìn ẹsẹ̀ yóò máa yí wọn kiri èsì tó wọn máa pò wọn yóò máa kù wọn ráì ṣé ń tọ́da wa ló ń fowó rẹ mu ebi ń pàyàwó ìwọ ń fowó mutí òòrò owó ti kó ọmọ gan òun mutí ọmọ ń wà títà káyé ìwọ ń mutí ọlọ́lá fẹ́ ni ọ́ afẹ́ ń yọ sí ọlá o ìnira wà nínú ọtí o lórí ara ọmọ èèyàn ara wa tẹ rí báyìí bó ti ṣe dùn lọ́mọ yìí o bó ti ṣe dùn lọ́mọ yìí a lágbára lọ títí wàláhì ọwọ́ ìgbà tí bá lálàáfíà ni ìní ara èèyàn tí wọ́n ń gbé pọ́npọ́n kéde ara rẹ̀ kéde mọ̀ wọn ara rẹ̀ kéde mọ̀ pọ̀ lẹ̀ wa tẹ rí ọtí a máa kó nira bá ọtí a máa kó nira bẹ́ẹ̀ mi a máa kó bára torí ẹ wọn ní ònìyà gbogbo aburú ònìyà gbogbo àìdá ọtí mímu onísílẹ̀kùn gbogbo orí ibu ni amódi ni májèlé ni àti pé ọtí tẹ́rí yẹn òun gangan ló pilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ tẹ́rí láyé àwọn àárẹ̀ tó ní í ṣe pẹ̀lọ́pọ̀lọ́ àwọn àárẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọkàn ọtí ló pilẹ̀ rẹ̀ o ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wèrè tẹ́ẹ́rí tí ó rí òwò kátìtì látàrí ìmúkúmu ìjẹkújẹ náà ni wọ́n kọ̀ fún ọkọ̀ ó sì mú títí títí orí fi dàrú ọtí tí wọ́n mu wàláhì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló ti sọ di wèrè ọtí tí wọ́n mu ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ló ti sọ di ẹni tó ṣe pé àrùn máa sọ káyé yóò sọ ni yóò máa kùn bí ẹ̀rọ asọ̀rọ̀ máa gbèsè nítorí pé ọtí ti fọ́ ọba ó ti fọ́ ọba bìkan lọ́pọlọ rẹ̀ ọpọlọ wa ẹ rí ọtí a ma fùfú tí ń bẹ nu atáǹfin mí yóò kì í máa ṣàlàáfíà àárẹ̀ mà ní àárẹ̀ burúkú ni olùjọ́ntà àwọn èyí tí ọba ṣiṣẹ́ mọ́tọ́ bá da sẹ́lẹ̀ wọ́n yẹn sì fi ti màálùú dípò tèèyàn tí ẹ bá bọ̀ ọ́ látàrí ìjẹkújẹ látàrí ìmukúmu ó lè dẹni tí àrùn ẹ̀dọ̀ mú ẹ̀rí àrùn ẹ̀dọ̀ ọtí mímu ó máa ń kópa púpọ̀ nínú kárùn yóò mú yàn torí ẹ̀ wọ́n ní láàrin gbogbo èèyàn méje tí àrùn ẹ̀dọ́ bá mú ẹ rí i pé mẹ́fà nínú wa ọtí mímu lọ́fà láàrin gbogbo èèyàn méje táwọn ẹ̀dọ́ bá mú mẹ́fà nínú wa ọtí mímu lọ́fà èèyàn kan kejì kìí sọtí mímu àwọn kan nínú àwọn tó ṣèwádìí wọ́n ní láàrin gbogbo èèyàn mẹ́sàn-án tí ẹ̀dọ̀ bá ń dà láàmú ọtí mímu ní ìfà èèyàn mẹ́jọ láàrin mẹ́sàn ọtí mímu ní ìfà èèyàn kan nu wọn ni òní jọtí wàlà hawla wàlà quwwata illa billah ọtí mímu atúmọ̀ fàárẹ̀ kí iṣan tẹ́jẹ̀ ń gbà lára wó di a máa fa kí iṣan tẹ́jẹ̀ ń gbà lára kó di torí pé ọtí mímu máa ń jẹ́ kí cholesterol ọ̀pọ̀ nínú ara. tí kọ̀lẹ́tò bá ti pọ̀ nínú ara yóò máa di ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà nínú sàn wọ́n mọ̀ àwọn òkú ọ̀nsanra ni àsọ̀nsàn ìyá ni ọ̀nsàn àrùn torí ẹ̀ nígbà tí kọ̀lẹ́tò yìí bá wá di ọ̀nà tẹ́jọ́ ọgbà ilé ẹ̀sìn gbọ́ tí wọ́n sọ pé ọkàn kọsẹ́ lójijì látàrí ọtí mímu ni torí ẹ̀. ọtí mímu a máa sọ ni di arúgbó òjijì ẹ a máa sọ ni di arúgbó òjijì tí wọn wá di ẹni tí ń rìn kẹjẹkẹjẹ tí ó dẹni tí ń wọ́sẹ̀ tí ò ní lè gbẹ́sẹ̀ mọ́ yóò dẹni tó ṣe wípé ètè ní bírèkì yóò kan yóò di bàbá látàrí ìmúkúmu náà ni látàrí ìmúkúmu náà ni tani ọ̀sà ìmà irú aburú tó máa kó bọ́ọ̀mù tí nínú ọpọlọ pé eléyìí hàn sí gbogbo èèyàn bụ ti ti máa ń lẹ ọ hàn sí gbogbo èèyàn ẹ̀mẹ́sẹ̀sẹ̀ tí ì sọ látàrí ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu rẹ̀ ní ìgbà tó bá gbà pé tán ẹ̀yin náà ti mọ̀ pé ẹ̀ ẹsẹ lẹ́yìn ló ti gbà pé ti gbà pé kò ní làákà ẹ̀ mọ́ àtòun àti bèbí táwọn ọmọ fi ń ṣeré wọ́n ti dọ́gba báyìí bá bàbá ti dòpònú gbogbo sẹ́ẹ̀rì tí wọ́n máa ṣe lásìkò ìgbà tó bá gbà pé la hawla wala quwwata illa billah kò á ti yẹ nìkan lẹ́nu irú àwọn ìgbésẹ̀ sẹ́ẹ̀rì tí wọ́n máa gbé òní bẹ́ẹ̀ nìkan lójijì àfẹnjẹ́ ọ̀bá mọ̀ kó ti gbà pé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀mùtí tí bá ti ń dà á bọ̀ ẹsẹ̀ bá tẹ́kùn ní tì ní gbogbo ìrọ́pẹ́ ẹ yẹra ẹ yẹra bí ìgbà tí ògiri fẹ́ rí ìgbà tí ògiri fẹ́ jábọ́ ẹ mẹ́jọ orí lù yìí bẹ́ẹ̀ ni bí tọ́mùtí ti ṣe rí nu láwọn orílẹ̀-èdè kan ní Europe gbogbo ọsibítù ìjọba ó ti hàn pé pé tí wọ́n bá gbé bẹ́ẹ̀dì kalẹ̀ tí wọ́n bá gbé bẹ́ẹ̀dì kalẹ̀ fáwọn aláàárẹ̀ tẹ́ bá rí bẹ́ẹ̀dì mẹ́ta lọ́sítù kẹgbà pẹ́ nìkan nínú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tó sùn lé lórí ọtí mímu ló gbé débẹ̀ ìyẹn kí tá a bá rí èèyàn gbẹ̀rún mẹ́ta lọ́sítù tí wọ́n dá dúró síbẹ̀ ìyẹn gbẹ̀rún kan kí ló gbé débẹ̀ ọtí mímu ló gbé débẹ̀ ọtí mímu bá wọn débi kan àwọn fi yọnu ni àfi bí ìgbà tí èèyàn ń fomi yọnu ẹ wá wo ibi tó bá wọn dé àwọn ọ̀gá yín ti ń sọ tí fún yín ẹ wo ibi tó bá wọn dé. eléyìí túmọ̀ sí pé ìdá kan nu mẹ́ta gbogbo ẹni tí ń ṣàárẹ̀ ní Europe nílùú òyìnbó gbogbo wọn ti mú ló sún wọn dé ìdí àárẹ̀. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú ọpọlọ àrùn ọpọlọ àrùn wèrè wọ́n ní ìdajì àwọn ẹni tí wọ́n gbà síbẹ̀ ọtí ló gbé wọn débẹ̀ o ọtí lọ́ọ̀yà wọn wèrè dáadáa ni bàbá àti ìyá wọn bí wọn sáyé ntọ́ máa máa jẹ tó bá pọ́ ma wọ́n ní kò nílẹ̀ ìfì ntọ́ máa máa jẹ tó bá sọmadí wèrè kò kúkú burú ntọ́ máa jẹ lọ́sọ̀ọ́dọ̀ lórí ibù ṣùgbọ́n Islam ń pàkíyèsí rẹ tó bá ti kó ara rẹ nìkan lọ́ọ́ dàálẹ̀ fún ni yọ̀ọ́ tàn ọ́ fẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ àwọn ọmọ wa sanwó ọjà táwọn ọ̀rà ọ alẹ̀ fún yàwó dá alẹ̀ fọ́mà owó oúnjẹ làwọn ń wá wọn ò sì ní fẹ́ pọ́ọ̀tì pé kó o kú dànù ọwọ́ àwọn ọba tó yẹ fi tọ́jú ara wọn tó fi máa tọ́jú rẹ̀ ńgbọ̀ ọba dá ọjà lọ tètè mọ àwọn rẹ̀ kọ́ ọjà wọn bákan náà àwọn tó ń ṣèwádìí ní of California lamẹ́ríkà. àwọn náà ṣe wádìí o wọ́n ní àwọn rí wípé ọtí ní nǹkan kejì tí ń ṣekú pa àwọn èèyàn ní United States of America nǹkan alákọ̀ọ́kọ́ tí àwọn èèyàn tẹ́mi wọ́n ń bọ́ torí sábàbí rẹ̀ òun náà ní sìgá mímu nǹkan ẹlẹ́ẹ̀kejì lọ́tí mímu sìgá mímu à òun làkọ́kọ́ ti ń ṣekú pa wọn ọtí sípò kejì ipò tó náà rí mú kò kéré tó náà gbégbé orókè níbi kábà tọmọ ọlọ́mọ jẹ́ nítorí pé ọtí mímu tẹ rí wọ́n ní a máa ṣe kúpẹ ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn lọ́dọọdún lamẹ́ríkà a máa ṣe kúpẹ ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn. l'amẹrika lọ́dún kọ̀ọ̀kan. bákan náà ìdajì nínú àwọn ẹni tí ìjàmbá ọkọ̀ ń pa láwọn ojú ọ̀nà gbogbo l'amẹrika ìdajì nínú wọn ọtí mímu ló ṣe sábàbí o ọtí mímu ló ṣe sábàbí tí gbogbo èèyàn fi ń kú dànù ní Britain nọ́mbà yìí tiẹ̀ wá ká màmá nọ́mbà yìí ká màmá wọ́n ní. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì ọmọ Britain làwọn ń kú lójoojúmọ́ nítorí ọtí mímu ẹ dákun ẹ wá wo iye òfò tíjọba ọmọ ṣe látàrí ìtọ́jú àwọn olórí ibú wọ̀nyí lọ́sítò wọ́n lọ lọ fowó rẹ mú ó tún dá wàhálà alẹ̀ fúnjọba wọ́n lọ lọ fowó rẹ mú ẹ dúró owó tíjọba ọmọ ná lọ́dọọdún lórí ìtọ́jú àwọn ọ̀mùtí àwọn atókùmọ́ àwọn ọmọnà ọ̀run má lọ tíjọba ó tún máa du ẹ̀mí wa kó o tún lè gbádùn padà sídìí ọtí mímu. la hawla wala quwwata illa billah. aburú ni wọn náà ṣe o lásìkò ìgbà tó fún ìyá oníbùkọ ọlọ́tí tó fún láàyè kọ́ máa tọ́tí lè rẹ̀ ìyá abó pátápátá gbáà ni ọ pàtó fún wọn láàyè kọ́ máa tò gógóró kọ́ máa ta pẹlẹbẹ kọ́ máa ta sẹ́pẹ̀ lẹ́sẹ̀ lé rẹ̀ ìyá aláìdáa ni ọ èèyàn kéèyàn ni ọ tó nǹkan tí wọ́n ń ta àwọn tó wù ọ náà kó kó àwọn ọmọ rẹ náà máa mú kò wú ọkọ rẹ ó mú ó sì ti ọlọ́run kan máa tà fáwọn ọmọ ara yìí sọ dáa bẹ́ẹ̀ òkùnkù dáa rẹ ni lórí lura wọn pa kò ní rẹ tí ti ń kò rẹ tí ti ń torí gbà wọn èèyàn dà gẹ́ bíi pé kò fún wọn lẹ̀kọ́ kọ́ mọ́sálásí sí wọn ni wọn fẹ́ kọ́ mọ́sálásí ó lóun ọ̀fẹ́ torí wọn máa gbọ́n tí ò ní tí ò ń lọ́rùn àmọ́ kí wọ́n máa tọ́tí ní tòsí ilé òun kò bóró wọ́n máa ń pàgò mọ́ra wọn lórí kí wọ́n pọ́mù kí wọ́n pamọ́ náà lórí ńjọ́kan kó wọn bá bẹ́ẹ̀ lọ. A'udhu billah nínú àwọn aburú eléyìí tọ́tí mímú máa fà láwùjọ gbogbo ìmà òní pé ọtí mímú yẹn nígbà tó ti pé tẹ́lẹ̀ bá ti mu títà kò ní máa tó ń ṣe má làákà yóò sí má ká tó pàànù ọmọtí ó lè mutí yó kó délé kó ló ń kọ ìyàwó lẹ̀ kó ló ń kọ ìyàwó lẹ̀ fún bíbá tó ń bọ̀ ń òun kọ́ lẹ̀ àà fún bí fún àìbá tó wọ́n bọ́ ń òun kọ́ lẹ̀ fún dídáná tó dáná kalẹ̀ òun kọ́ lẹ̀ tọ́ ìdáná lẹ̀ tọ́ ìdáná lẹ̀ ewu ewu ló bá làákà ẹ̀ mú wèrè lásán lásán fásọ funfun tó wọ òun kọ̀ fún wíwò tó ń wò òun kọ̀ ní náà ọpọlọ wèrè nínú òfin ṣẹ̀ríà tó o bá ti sọ pé o ti kọọ náà nìyẹn lọ torí pé wọn náà lọ lọ ara rẹ rà lọ ara rẹ ó sì ṣe ọ bí ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn onítọ́ba wọlé nínú àwọn ìnira tí máa fà láwùjọ nu ó lè lọ wá òkun kó so ìyàwó mọ́lẹ̀ kó so àwọn ọmọ mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní nà wọn bí kúkú bí yíyẹ táwọn bá tètè rẹ́ni gbà wọn lẹ̀ pàlẹ́ ò lè pa wọn kanu lé ọ̀pọ̀ ẹ̀ máa yọ ọmọ tí ló ti ṣe kú pa ìyàwó bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ máa yọ wọn ló ti ṣe kú pa ọmọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pààyàn àwọn tí ń jiyàn gbé àwọn ẹni tí ń fi tipa bóbìnrin lò àwọn ẹni tó ṣe wípé wọ́n jalè ṣe rò lásán ni lẹ́yìn ìgbà tí wọ́n bá mú mukúmu tán náà ni wọ́n bá ti mú mukúmu tán tí làákà yóò ṣiṣẹ́ mọ́ tí ò sáànù mọ́ gbà náà ni wọ́n máa dán sí ọ̀daràn wò. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọdé ẹni tí wọ́n yá yakuya láwùjọ wa lónìí tí wọ́n ya ọmọkọ́mọ tó ya gara wa láwùjọ wa lónìí èntò tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi gbà pé káwọn ọmọ sọmọ àtàlópẹ́ àwọn onípòwọ̀n ní bàbá gidi ni ọ̀mùtí ni bàbá wọn wọn ò níyà gidi ni ọ̀mùtí nìyá wọn torí pé táwọn bàbá wọn ń ṣe táwọn ìyá wọn ń ṣe ó sú àwọn náà gbogbo ayé wí àwọn bàbá ọ̀gbọ́ àwọn màmá ọ̀gbọ́ ọmọ náà bá pé ntọ́pẹ́ òní kó wọn máa sọ ọmọ àtàkà wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn tẹ́ bá wádìí wọn bọ́rọ̀ wọn ṣe rí nu. bàbá ti sọnù ti pẹ́ ìyá ti nù dànù ti pẹ́ ọmọ náà wàá tẹ̀lé wọn ìbọn máa wì torí pé gbogbo ẹni tó bá jọ bàbá rẹ̀ kò ṣàbòsí fún ìyá rẹ̀ látọ̀ pé tí bàbá rẹ̀ ń ṣe ni wọn náà lọ ra gbálí àbòsí wo lọ́wọ́ ṣe sí ìyá rẹ̀ kò ṣàbòsí sí ìyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ya jàgùdà páálí àwọn ọmọ fọ́léfọ́lé àwọn ọmọ dánàdánà kó ti ṣe ṣẹlẹ̀ nu àwọn bàbá yìí lọ́fà àwọn bàbá burúkú àwọn yóò fò látàrí ìmúkùmù látàrí ìmúkùmù ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ló kó mi lọ́ọ̀dí rẹ kìí ṣe àwa wí tó lè rí wí sí ọ̀rẹ́ láìkọ́ gbẹnu sàn ọ̀rẹ́ ni wọ́n wá yẹnu rẹ wọ́n rọ́ sí mo bá sì rọ́ sí bẹ́ẹ̀ kan wọ́n rí rọ́ sí kí ló tún gbé ọ lọ́ọ̀bẹ ń jọ́ mi ojú ọ̀mù tí ò kú lọ́tì bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn kó wọ́n fi sí ọ ní ìta ló fi sí ọ wọ́n èsè fàmàlà jíjẹ wọ́n èsè fi sí ọ àtọ́bẹ̀ àbùlà wọ́n èsè ká máa wọ dàńtí kí wọ́n ò fi sí ọ ká máa sùn lórí bẹ́ẹ̀dì wọ́n ò fi sí ọ ọtí wọn á fi so lórí ibú rẹ gbà tó ti pọ́ ti ń bẹ lẹ́jẹ̀ tiẹ̀ náà ti ń sàn ọ̀fẹ́ mutí kí ni ń dùn bẹ̀ gánà rí àwọn mutí rí o àmọ́ kò dájú kó dùn kò ní dáa fáwọn ẹni tó sọ tiwọn kò dájú kó dùn ẹ gbogbo tó dùn ti ń bẹ láyé yìí nítorí tọlọ kí wọn sọ pé òun ò rí kankan mú bí àfọtì àfọtì ẹ̀yin náà gbó kan ọtí ìmúni tí a sì máa múni tẹ́ kí ni wọ́n ti ṣe ìmọ̀kúmu ni wọ́n wà máa kó o ti ẹ̀ rà ọlọ́kó dànù fíríjì ó kó dànù fíríjì tó bá ti wá sí inú rẹ̀ ó dùn òun <laughs> ọkùnrin mẹ́ta àwọn kìnìún olórí ibú yìí wọ́n ń bẹnu gíláàsì wọ́n ń fíríjì tó ń bá gbà pé níjọ́ tó ti ń gbà pé náà èwo ló fi ṣe rere irọ́ lásán bákan náà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n fi wá yá yàkúyà látàrí pé ẹni tó yẹ kó mójútó wọn ọ̀mùtí ni jábá fọmọ sọ́dún yẹn kọ́ máa gbọ́dọ̀ rẹ̀ tó ń ti ń sí yọ ọ̀mùtí à khasara wàláì òfò ni òfò ni ọmọ náà kọ́ sí rẹ̀ ń gbọ̀ báyà torí lọ gbégò kan wá lọ múgò kan wá lọ sí ọmọ náà dán o ọmọ dán o bí kò ọmọ ọmọkọ́dọ̀ ẹnìkan pẹ́kọ́tì ojúmọ́ láàárọ̀ yóò ṣe tìláwà alukurani yóò ṣe alukurani ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀sì rẹ̀ pé ah kí bàbá yìí ń ṣe jojúmọ́ ẹjẹ́ mi náà máa náà ni ẹni tó gbọ́dọ̀ mutí bí wọn bá jẹ́ kó ná orí kò gbámú yóò romu yóò romu pé bó ní yóò ti kan lẹ́nu rẹ̀ yóò ti koro lẹ́nu rẹ̀ ńgbọ́ bá yàrá ṣètánì ọmọ sọ pé kí ni ọmọ dùn tó bá ju eléyìí lọ ọmọ kò dùn lẹ́bàá tó máa wé jùlọ tó máa wé jùlọ lónà lónà kó sáfù àwọn olórí ibùnú bákan náà. nínú aburú tó wà nínú ọtí mímu jama ó náà ní aburú tí máa ń kó bá ètò ìṣúná owó orílẹ̀-èdè ìnáwó orílẹ̀-èdè níṣẹ́ ló máa ń ga látàrí tọ́mù tí bá pọ̀ láwùjọ lódodo àwọn iléeṣẹ́ ibi tí wọ́n ti ń pọntí àwọn ọmọ péré ń owó ẹmu ló ń fi kọ́lé owó ẹmu ló ń fi ẹwù okú orí ibú ẹni tí ń rọ títí ń tọ́tí yóò pa àwọn ń jèrè ń bẹ̀ àti pé kọ́mpìnì ọtí ó tún ní àwọ́ọ̀dì tí ń fáwọn lọ́dọọdún àwọn lè máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ilé ìwòsàn ní kẹ́ẹ̀bí léèrè o on ministry of health àwọn ní kẹ́ẹ̀bí léèrè lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan o irú òfò tíjọba ń ṣe lọ́dọọdún lórí ìtọ́jú àwọn ọ̀mùtí òfò ń bo àyà torí ẹ̀ ló ti jẹ́ pé táàrẹ̀ kan bá ṣe ọ́ táwọn mọ̀ pé ó máa ń sábà relate mọ́tí mímu wọ́n máa bí ọ lérè pé sẹ́yìn mutí lọ́sibítù èmi ẹ̀ mutí o wọ́n wá láàárẹ̀ ìṣẹ̀ṣẹ̀ yín ọlọ́ọ̀lọ́ mu wa o torí ó dà àwọn mutí kẹ̀kẹ́ ṣe nǹkan bàbàrà wèrè náà ti máa palẹ̀ má dé pé yóò mú un náà ni yóò mú un náà ni torí ẹ ẹ wo àwọn nǹkan tí ìjọba ti kalẹ̀ kó lè bá wúlò fáwọn èèyàn nílùú kọ̀ọ̀kan tí wọ́n bá láwọn fẹ́ ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ ó ti gbà pé ẹni tí ó mutí ó ti mutí ẹni tí ó mugbó ó ti mugbó sẹ́yìn kó àwọn máa mugbó àwọn ọmọ mutí ń gbogbo tíjọba ti kalẹ̀ tí ń dùn wọ́n lù tínú yín ń dùn wàlá àwọn olùkọ́ àwọn bàjẹ́ náà ni. ẹ̀dá kùtà ni ó tún máa ṣe náwó eléyìí eléyìí tí wọ́n ṣe ń gan-an tí wọ́n wá bàjẹ́ o ṣé ìrọ̀rùn níjọba ṣe láwọn ìjọba tí wọ́n yìí tí wọ́n mọ̀ pé nìkan pariwo tí wọ́n mọ̀ pé yà ń jẹ́ nìkan lórí pé tara tiwọn ni wọ́n mú gbọ́ tara tiwọn ni wọ́n mójútó ọwọ́ ìtàn tó wá ṣe kalẹ̀ àwọn ọ̀mùtí kan tún bàjẹ́ àwọn ọmọkùnmọ̀ ó bàjẹ́ àwọn ọmọ amukú ó torí pé ńgbà táwọn ti gbà pé òun wọn mọ òpá àwọn ti dé ní oṣù pa kí lẹ́yìn ṣe ńlẹ̀ẹ́lẹ̀ ni wọ́n máa wí ẹ̀ ti tẹ̀ láwọn wọ ní oṣù pa bí oṣù pa kí lẹ́ wọ̀ ẹ̀ wọ ní oṣù pa ìmúkùmù ló ń ṣe yín báyẹn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni ló di wípé wọ́n jẹ gbèsè látàrí ọtí mímu wọ́n jẹ gbèsè nítorí pé ìtọ́jú tí wọ́n ń ṣe fáwọn ọ̀mùtí owó yẹn ti ga jù ẹbí àwọn insurance companies ẹbí wọn léèrè láyè irú òfò tí wọ́n ń ṣe látàrí pé èèyàn mutí yó ó fi mọ́tò pààyàn àwọn ní ọba àsanwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó ó fi mọ́tò ó fi kọlu lé ó lé ọba léńlé jẹ́ àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí kó mutí yó ọ̀dáná sun kọ́mpìnì ń kọ́mpìnì àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó ó gbé ma ọbẹ̀ rẹ̀ sí ni lọ́ọ́ pa àwọn èèyàn láàrin jà àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó. àwọn insurance company ní kẹ́ẹ̀bí léèrè irú àwọn òfò tí ń ṣe wọ́n lọ́dọọdún nítorí àti tọ́jú àwọn wàhálà tá táwọn ọlọ́tí ni bàbá ọlọ́tí ilé tiyín náà ti. ìyá ọlọ́tí síbẹ̀ yìí náà mọ̀ pé ńgbà tó gbà pé tán ọ̀mọ̀gbà tó gbé kò tó sọlu gíláàsì mọ́tò mọ́tò ládùúgbò tó wọ́n wàá pè nítorí kó ti mutí à wọ́n bá mutí sọ́bó léèyàn ẹ̀ sanwó ẹ̀ tí ọ̀ bá ti tẹ́ ẹ̀ bá ti sanwó rẹ̀ à bọ́n bá mutí kò pé kí wọ́n mọ̀ lọ tì mọ́ lẹ́gbà tó ju rẹ̀ bá dá kí wọ́n mọ̀ ibi tó bá kówó sí òkú jáde. bẹ́ẹ̀ni ọtí mímu kì í sọ̀yàn ló kọ́ tọ́ gbogbo ẹni tí wọ́n ti mutí yọ gbòókè ibú lóde yẹn kéèyàn láwùjọ lásán kọ́ lọ́n lọ tẹnu ń kàn ọyàn mọ̀kàn bí ìgbà tí èsì ń kùn gbẹ bàbá nu ẹ ẹ rántí alẹ́ àná alẹ́ àná tó gbà pé ah, ìfura kò ní ó ní èsì ìjáde lálẹ́ èsì sì bóyá mọ̀kàn níbi tí wọ́n bá fẹ́ sọ àsọdùn dé torí délé yìí àtúbà lọ sọ́dọ̀ ọlọ́njẹ́ máa. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صادق الوعد الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصيته للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú àlàyé nípa ọtí òun náà láti gbọ́ yẹn ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kò tọ́ kéèyàn rà kò sì tọ́ kéèyàn tà kò tọ́ kéèyàn gbà lẹ́bùn kò sì tọ́ kéèyàn bóyàn a kì í jogún ọtí ọtí ò sì sí nù nǹkan tá a fi ṣàlejò ọlọ́wọ́n bá ṣe léwọ̀ a ò gbọ́dọ̀ ní nílé rárá nítorí pé ọlọ́wọ́n bá ṣe léwọ̀ mùsùlùmí tó bá ní ọtí kò lówó ìranù àti ìrégbè ló ní o nítorí ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ kò lè jẹ́ owó láéláé torí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tóní inna Allaha idha harrama shay'a harrama thamanahu dájúdájú tọ́lọ́wọ́n bá bá ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà yọ jẹ́ ìwọ̀ gbogbo owó tó ń pa nídìí ọtí owó òfò ni ò kìí sowó owó haram ni kìí ṣe halal torí pé ọlọ́run ṣe ọtí léèwọ̀ gbogbo tọ́rọ́kọ̀bọ̀tà bá wa pa nídìí rẹ̀ kò lè jẹ́ halal láéláé ìdí ni ìjọba jẹ́ pé tí ọ̀mùtí àbí bàbá ọlọ́tí ìyá ọlọ́tí tí ń tọ́tí tó bá mú nínú owó tí ń pa nídìí ọtí tó fi lọ sí Mẹ́kà tó bá sọ pé labbaik allahumma labbaik olùpẹni láti sánmà yọ dá lóhùn pé la labbaik wala sa'daik zaaduka haram wa nafaqatuka haram wa hajjuka ghayru mabrur malika dá lóhùn pé o ṣe labbaik ọ jẹ́ pé ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé ọlọ́run oríire o sì ní jẹ́ lẹ́yìn oríire torí pé ń tọ́ ti fún hajj rẹ̀ haram ni o owó náà tó sì fẹ́ máa ná yìí náà haramu ni o hajj rẹ̀ ò sì ní jẹ́ àtẹ́wọ́gbà kò ní jẹ́ ìtọ́da. bẹ́ẹ̀ ni tí ọ̀mùtí àbí bàbá ọlọ́tí ti ń tọ́tí àbí ìyá ọlọ́tí ti ń tọ́tí tọ́ba ó sòsò tó mọ́wó tó fẹ́ fi kọ́ mọ́sálásí ọlọ́wọ́ bò ní gbà o torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímá ni ọlọ́run kì í tẹ́wọ́ kankan àyàfi tó bá máa ó ní bàbá kan ó ní ọkọ kan ó ní ọ̀gá kan tó ń gbé lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé ọtí ní ń tà ìdí ọtí ló ti ń rówó tó o lè máa gbọ́wó tí máa ń nálé ọ lórí àbí báwo o gbọ́dọ̀ gbà gbogbo owó náà tí wọ́n máa ń nálé ọ lórí tó jẹ́ pé ìdí ọtí wọ́n ti rí o gbà nítorí wípé ọlọ́run pa wá láti pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu.

wàá gbà pẹ̀lú ẹ̀mí pé owó tó rí ń di bisikíìtì ni wọ́n gbà o kìí ṣe tó rí ń di ọtí ètò rí ń di bisikíìtì lọ gbà o kìí ṣe tó rí ń di ọtí torí tí wọ́n bá fi lè gbà ètò rí ń di ọtí o ti dẹ́ṣẹ̀ kọ́lọ̀ wọn bọ́ sànù wa. torí ẹ láwùjọ wa lónìí pàápàá jùlọ nílùú wa tá a wà yìí a wọn láwọn èèyàn gba tọ́tí dọ́ba wọ́n sì máa mutí dójú àmì kódà àlejò kan wọ̀ lóyìí ó ń fún wa níròyìn ó ní sàṣà nílùú tó wọn ò tí ì dé nàìjíríà àmọ́ òun ò rí ibi tí wọ́n ti mú tító lu yìí òun ò rí ibi tí wọ́n ti mú tító lu àti ọtí tútù àti ọtí gbóná òun rí ibi tí wọ́n ti mú tó lu yìí wala hawla wala quwwata illa billah sẹ́ẹ̀sì mà èèyàn gẹ́gẹ́ bí ọmọ ìlú èèyàn máa já ń pé ah no no no ọ̀njáwé sóbi àwọn èmutí o àìsàn mutí o táwọn máa dìfẹ́ǹdì ọ̀mutí ọtí kìnnì kò ní dáa fọ́tì wọ́n emu tí ya ńlẹ̀ yọ ọmọ tí wà àmọ́ wọ́n emu tí bẹ́ẹ̀ ńlẹ̀ yá ọ̀lẹ́ èkó ní ọlọ́bí ọlọ́ọ̀bàdà ní ìpè náà ọmọ níbẹ̀ yẹn lẹ́tọ̀ọ́ lẹ̀ yìí la ilaha illallah. ẹ ó sọ wá sọ dáa bẹ́ẹ̀ kòkókó dáa bẹ́ẹ̀ ọtí wájú ni kí tó lájọyọ̀ ọtí náà wọn àti ọtí lera wọn ó tó lera wọn ó tó lera wọn ó tó lera wọn ẹ ṣe bí Kilimanjaro ni bí tí wọn tó kírètì àwọn orí bùn tí wọn tó dé wọn à ń sọ fọlọ́n pé kátó ọtí tó fi ń o kí ló ṣe fún wa ìwọ kátó ọtí ni ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ sì máa حتى إذا أخذه لم يفلت أو أنه حديث ọlọ́run a máa lọ alábòsí lára títí dìgbà tọ́lọ́run bá ara mu gbàtọ́lọ́run bá bá ara mu sí kò ní rọ́nà jàjàbọ̀ torí di eléyìí báyìí kẹtẹrí mutí kẹsẹ nǹkan tó yani lẹ́nu kí lẹ́nu tó fẹ́ kó mu tẹ́lẹ̀ náà káfíìrì sọtí kẹsẹ nǹkan bá bára torí lẹ́sẹ̀ bá àdàlù kófìrì dẹ́mu lẹ́yìn tẹ́lẹ̀ ti dẹ́ kẹfẹ́ ẹsẹ̀ wọlé tó kù mà kò sẹ́sẹ̀ mi mà yóò bá náà sì pé táwọn ńlá bá ti gbé ní sálẹ̀ kéékèèké ńkọ́ yóò gòrí ẹni èyí tó ṣe wọ́n jọ ti lọ. ìwọ mùsùlùmí tó ń tọ́tí kí ló sọ ọdẹ di ọtí. ìyá ọlọ́tí bàbá ọlọ́tí fọ́tò àfijẹ́ ya súnà kí ni jẹ́ bẹ́ẹ̀ ganu Islam wọ́n ya súnà ní mọ́sálásí ìyá ọlọ́tí nù ìyá ológogoro ìyá stout ìyá ngolda wọ́n tún fi ń joyè ta ló ní ẹ máa joyè ganu islam wọ́n tún wọ́n fi ìgbẹ́ wọ́n fi ń fọ̀tọ̀ ìyẹn ti kọ́kọ́ jọ̀dá àràn tẹ́lẹ̀ ẹ̀ tún adé ládé àní ní mọ́sálásí kan nílùú yìí náà ni ibi tá a ti ń tò gbogbooro wà ń gi mu mọ́sálásí àwọn apàkíyèsí pé ah eléyìí ti jẹ wọ́n ní ẹ eh, kẹ́ ẹ máa wo nǹkan bẹ́ẹ̀ o ìyá súnà jẹ́ máa wá ní o ẹ́ẹ́ tí àtúnà yìí bá jẹ́ pò ní ta sẹ́pẹ̀ ní ta pẹlẹbẹ ní tò gbogbo ní ta burúkutu ní tọ́ ti ká àwọn kọ́ẹ̀kọ́ẹ̀kọ́ ẹ mọ́sálásí ńkọ́ kí làwọn sì rídìí ilé ẹja túbà lọ sọ́dọ̀ ọlọ́run mùsùlùmí ti ń tọ́tí mùsùlùmí ti ń mutí mùsùlùmí ti ń rọtí mùsùlùmí ti ń fọtí ìsàlejò mùsùlùmí ti ń kọtí a wọná rọrùn agbára yín ọ̀ràn náà ara ẹni tó bá sì fẹ́ dán lọ́n wò tẹ̀síwájú ọba kó fáwọn aràn wò àwọn abẹ́ lọ́n pé wọ́n lọ́n àwọn ẹni tá a sọ̀rọ̀ tí fún tí dẹ́kun rẹ̀ dákunjẹ́ wọn lónìí wọn kó lọ́ọ́ sí kí a bàbá alágbájá náà ń bẹ́ nu wọn tá a ti wí wọ́n á sọ pé mo ti ni kò bá wúlò etí mi níbo ni ó ti wá wúlò ma àbámọ̀ yẹn ò ma àbámọ̀ yẹn ò wúlò ma ọlọ́njẹ́ agbọ́rọ̀ ọlọ́njẹ́ alẹ́tẹ̀lẹ́ ọlọ́nkú wa dènà sí ìbàjẹ́ ọlọ́nkú ká ìbàjẹ́ láwùjọ wa ọlọ́run yìí di nka kpatakpata fi Islam kò ní pé nǹkan kan àyàfi pé nǹkan bá ti dàrú dànù ní wàláhì ẹnìkan ò sí tí ó yà ánú sọpọ́ ti da tí ò ní rẹ́ni fèsì fún kó tó panu ma kí lọ́ọ́ rẹ̀ ọlọ́wọ́n bọ̀ wọ̀ síbò gbogbo nǹkan ó sì fi ṣe àdánwò wípé gbogbo nǹkan tó ń da òun léléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀tọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ torí kó lè bá ẹ̀ mú àwọn pé wọ́n fin rẹ̀ ń bẹ̀. ọlọ́run ti sàánú tiẹ̀ kọ̀ nítorí pé ara wa ọ̀ràn náà ọlọ́run má sì wá lọ́ máa ná àwọn ẹni tí ń tọ́tí wọn làwọn fẹ́ túbá bóun ni tútúbá wọn tútúbá wọn ó náà ní kí gbogbo ọtí tí ń bẹ lọ́dọ̀ wọn kó wọn máa fẹ́ ṣe yanjú rẹ̀ kíákíá kó wọn máa fẹ́ ṣe yanjú rẹ̀ kíákíá wọn gbọ́dọ̀ tá o sẹ́mi ayé yanjú yẹn yẹn kó wọ́n tu gbogbo ẹ̀ dànù wọ́n tu gbogbo ẹ̀ dànù bí kò rẹ̀ bí wọ́n bá fọ̀ tó bá lè wúlò fún nǹkan bí àgbo jẹ̀dí bí àgbo bà kò burúkú wọn tà fáwọn ẹni tí fi ṣe bí àgbo bà wọn pípalẹ rẹ̀ ọba wúlò fáwọn ẹni tí ọba máa fi ṣe sílẹ̀ ńlẹ̀ tí wọn ò lówó láti ra sílẹ̀ tí wọn wàá kọbi tí wọn yọ ọtí sí tí wọn kọ sínú tá à ní máa rọtí kò sí ní tó burú mbẹ. so àmọ́ pé wọ́n tà wọ́n sọ dowó abẹ́dẹ́n ńbẹ́nu tútù bá pé ní tóun ṣe tóun fi ń sẹ́lọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ pátì kọ́ wọn bẹ̀rẹ̀ sí ní tàǹkà mi àmọ́ owó tí wọ́n ti rí nídìí rẹ̀ ní ìsìn nígbà tó ń tú báyìí ọlọ́run ọba ò forí jì èyí tó ti dowó lọ́wọ́ wọn ọlọ́run forí jì wọn ọ gbọ́dọ̀ tẹ̀síwájú mọ́ ni. sọ eléyìí nǹkan tí wọ́n ṣe o tó bá kùnà láti ṣe tí wọ́n bá kú àjẹjọ́ tó kú àjẹjọ́ owó tó bá wá jogún lọ́wọ́ rẹ̀ tó jówó tó jówó tí èso ti halal ni ọ̀jẹ̀ fọ́ọ̀mà ìwọ ló jìyà rẹ̀ olóríire èèyàn tó bá sì ti gbọ́ ó ti gbà ó ti tẹ̀lé kọ́lọ̀ kó sàwà bẹ́ẹ̀ ẹni tí ọlọ́wọ́n bá bá fẹ́ fún dáadáa àwọn ní gbọ́ ní tẹ̀lé kọ́lọ̀ wọn bó sì wá bẹ́ẹ̀ àwọn tó lọ́wọ́n bá bá ti kádàrá àyà fún àwọn ọgbọ̀n wọn fi ti pàlàbà rẹ̀ ọlọ́wọ́n má jẹ́ káwọ́ rí bẹ́ẹ̀ kọ́wọ́n arántí pé nínú tọ́lọ́wọ́n fi pa wá láṣẹ máa ṣe ní gbogbo ìgbà oní àni sísọ Muhammad sallallahu alayhi wa sallam pàápàá àti ọ̀sánjọ́ júmọ́ àbáyé torí pé àwọn mẹlẹ́kà àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan alára wọ́n ń ṣe àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wọn tó pa wa náà láti ká máa ṣe. fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وسلم تسليما كثيرا